pẹ́pẹ́yẹ òró gbàngudu. Obi máa kó rẹ̀ yìí kan mọ́. Pẹ́pẹ́yẹ òró gbàngudu. Obi máa kó rẹ̀ yìí kan mọ́. Owó ti lábòdì lára tó. Kó lápá kó láyà.